ó mà ṣe o kọ̀ńténà ẹ̀yìn mọ́tò kólẹ̀kódọ̀tì rélu kẹ̀kẹ́ márúwá lèrò tó wà nínú rẹ̀ bá kú lójú ẹsẹ̀ kò sẹ́ni tó máa rí bí wọ́n ṣe ń yọ ọ̀kan lára àwọn èrò tó wà nínú kẹ̀kẹ́ márúwá tí kọ̀ńténà ńlá tó wà lẹ́yìn mọ́tò akólẹ̀kódọ̀tì rélù lọ́jọ́ ajé monde ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún yìí tí àánú ìkúnlẹ̀ abiyamọ kò ní ṣe onítọ̀hún ṣe ni kẹ̀kẹ́ márúwá ọ̀hún wómúwómú lẹ́yìn tí kọ̀ǹténà ńlá wó lù ú mọ́lẹ̀ látòrí bíríìjì kan tó wà lágbègbè Sùúrùlérè Aláròyé gbọ́ pé mọ́tò kólẹ̀kúdọ̀tí ọ̀hún jẹ́ ti iléeṣẹ́ ìjọba tó ń ṣe ìmọ́tótó ojú títì nípìnlẹ̀ Èkó ìyẹn Lagos State Waste Management Authority lọ́mà agbègbè Ṣítà ló sì ti ń ṣiṣẹ́ nígbà gbogbo lásìkò tó wà lórí bíríìjì kan ni mọ́tò ọ̀hún daṣẹ́ sílẹ̀ lójijì bí dẹ́rẹ́bà ọkọ̀ náà ṣe ń gbìyànjú láti darí ọkọ̀ rẹ̀ síbi tó dáa ló ti lọ́ọ́ kọlu mọ́tò ayọ́kẹ́lẹ́ kíá sàlùn kan tó wà níwájú rẹ̀ èyí ló fà á tí kọ̀ǹtínà tó wà lẹ́yìn mọ́tò náà fi ré bọ́ látẹ̀yìn rẹ̀ látòrí bíríìjì tó wà tó sì wọlù kẹ̀kẹ́ márúwá kan àti mọ́tò kórópè tó ń lọ jẹ́jẹ́ ara wọn lábẹ́ bíríìjì ọ̀hún akọ̀wé àgbà àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láàrin ìlú èkó Lagos State Emergency Management Agency ọ̀gbẹ́ni olúfẹ́mi ọ̀kẹ́ ọ̀sán ìtólú tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹfà oṣù kẹta ọdún yìí sọ pé ìpè pàjáwìrì kan làwọn gbà láti ọ̀dọ̀ àwọn aráàlú nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún táwọn sì tara ṣàṣà lọ síbẹ̀ láti dóòlà ẹ̀mí àwọn èèyàn náà ṣùgbọ́n nígbà táwọn fi máa débẹ̀ ẹ̀mí dẹ́rẹ́bà kẹ̀kẹ́ márúwá ọ̀hún ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ àtẹ̀jáde kan tó fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló lọ báyìí pé mọ́tò akólẹ̀kúdọ̀tí ọ̀hún ló jẹ́ ti iléeṣẹ́ lọ́mà tó déédé daṣẹ́ sílẹ̀ lójijì lórí bíríìjì ó lọ kọlu mọ́tò ayọ́kẹ́lẹ́ kíá sàlùn kan tó wà níwájú rẹ̀ ni kọ̀ńténà ńlá tó wà lẹ́yìn rẹ̀ bá já lu àwọn èrò tó wà nínú mọ́tò kórópè àti kẹ̀kẹ́ márúwá tó wà lábẹ́ bíríìjì tí èrò kan sì kú lójú ẹsẹ̀ nígbà táwọn kọ̀ọ̀kan fara pa yánnayànna nínú ìjàmbá ọ̀hún a ti gbé gbogbo àwọn tó fara pa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ sílé ìwòsàn ìjọba agbègbè náà fún ìtọ́jú tó péye bákan náà láti gbé òkú ẹni tó pàdánù ẹ̀mí rẹ̀ lọ sí mọ́ṣúárì báyìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́